ẹ kú ilé gbogbo ẹ̀yin tí a bá nílé ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin tí ń bọ̀ lọ́nà ẹ kú ìjókòó gbogbo mùtúmùà tó mú ìjókòó ayọ̀ láti máa tẹ́tí sí wa lórí ètò bó ṣe ń lọ ti tòní nítorí ẹni tó bá mọ bó ṣe ń lọ náà mo máa bá ní ká lọ ẹ jẹ́ ká máa mú ní mẹ́lọ́ọ́ mélòó aláfèdè pérégedé ní gbàgede bí ẹni tí ń jẹdé láwùjọ àwọn pèdèpèdè orúkọ tèmi ni adébíyì adébísí ọmọwùnmi mo rẹni kejì tamọ síbísíbí èmi lọmọ aládìẹkùn ọmọ aníwo má lọṣọ ó mu ẹṣí pàjèjì ó mú tọdún níṣẹgbẹ bíi akọṣu ẹlẹgbẹmọ adípèlémọ níjọ arógun ìkòyí lọmọ ọlọ́fà mẹ́rìndínlógún ìkòyí kan ọmọ ọfà kan ìkòyí méjì ọmọ ọfà méjì ẹ̀ṣọ́ ìkòyí kan kì í gbọ̀fà lẹ́yìn iwájú gangan ni wọ́n fi gbọta ẹ̀ṣọ́ ìkòyí tó bá gbọ̀fà lẹ́yìn òjò ló ṣe òótọ́ ni bẹ́ẹ̀ náà lórí bó ṣe rí gẹ́lẹ́ ló sọ́hun ìbàlọ́wọ́ aláwòrábí ọba tó dá tiẹ̀ sórí ewé tí ewé òlu ọba tó dá ayé tó dá ohun gbogbo tí ò yí ẹnikẹ́ni òun náà lọ́ba à ọba ùn ọba ẹ̀ ọba ẹ̀ ẹ̀ ẹ̀ ọba tó mọ̀ mí ọba tó mọ̀ mí ọba tó tún jẹ́ kí ọ àtúrí ọjọ́ èní mo kí gbogbo èèyàn tí ń bẹ nírònà pátápátá mo kí lọ́balọ́ba mo kí lóyèlóyè mo kọ́mọdé mo kí àgbà mo kí oyún inú mo kí ààlẹ̀ ọ̀lẹ̀ mo kí ọ̀lẹ̀ tí ń bẹ níkùn pátápátá porongodo olúṣọlá ń lè mí jẹ́ adẹ́nìyí ni bàbá àti yé sọmí èmi lọmọ onígbò mọ̀rẹ́ alágbàdo òde atapẹ́tẹ́ inú omi gègèlè lódò ó sànyà sànyà òde mi láàrin ìdí omi kò ń ṣin ní sẹ́sí ni lẹ́nu wọ́n ní ká redé ká jedé ká mèdè ká pèdè ká fìyèdè kí gbogbo elédè tó ń bẹ ní gbàgede ẹ̀yin o wọ́n ní ká ṣe pápápá bí wọ́n ti ń ṣe ní ilẹ̀ pápá bó ṣe ń lọ náà lètò ètò ni bó ṣe ń lọ ẹ má gbé kúrò ńbẹ̀ nítorí a máa fi èdè pèrèngédé lénìí lórí ètò bó ṣe ń lọ ẹyin a ti mú àlejò pàtàkì wá lórí abala tá a wà yìí bó ṣe ń lọ lórí ìlera kí ló ń ṣẹlẹ̀ ibo ló ń gbà lọ ibo ló ti ń lọ ibo ló dé gangan kí ló ń trending ẹ o kí ló ń ṣẹlẹ̀ lórí ètò ìlera torí ẹ̀ ló jẹ́ ká bọ́ sí gbòòrò ká mú ẹni bí ẹni èèyàn bí èèyàn bẹ́ẹ̀ ni olùtọ́jú ni wọ́n ti eléyìnbó ń pè ní nọ́ọ̀sì bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ sí orí ètò ẹ bá wa dá orúkọ yín fún àwọn ará ilé orúkọ mi ni Adéníran Janet. ẹ ẹ ẹ ṣe àdúpẹ́ torí pé a pè yín ní orí iléeṣẹ́ wa tẹ́ ẹ jẹ́ wa ẹ wọ́n ní yinyinyinyini kí ẹni ó ṣe mí ẹ jọ ó tó bí ọdún mélòó gan tí ẹ ti wà ní ẹnu iṣẹ́ nọ́ọ̀sì yìí. ó ti tó bí ọdún méjìlá sẹ́yìn. Hmm, méjìlá. ọdún méjìlá hmm. ẹ ká wá mu pápápá nítorí àkókò wa ẹ̀yìn ìgbà tí àwa wò ó tí a ṣe àwọn àgbékalẹ̀ wa méní méjì ẹ a rí i pé ó ní àwọn àrùn méjì kan tí ó jẹ́ pé ó ṣe gbòógì ní àwùjọ tó ń jà ràyìnràyìn bó ṣe ń bára alé bẹ́ẹ̀ ló ń bára oko ẹ̀yin ẹ kí lẹ lè bá wa sọ lórí àìsàn ibà àti àìsàn ibà pọ́njúpọ́tọ̀ hmm. malaria àti typhoid. Hmm. àìsàn malaria ni àìsàn ibà àìsàn ibà jẹ́ àìsàn tó ń ṣeni nípa àwọn títọ́jú àyíká wa àyíká wa bíi àwọn mosquito don't transmit through the mosquito sorry ẹ̀fọn àwọn ẹ̀fọn dẹ̀ pé oríṣi méjì a ní ẹ̀fọn ọkùnrin a ní ti àwọn obìnrin hmm. àwọn ẹ̀fọn obìnrin yẹn àwọn ló ń fa àìsàn malaria sí àwọn ènìyàn lára hmm bí bí tẹ́ ẹ̀fọn bá ti jẹyàn bí ọjọ́ méjì àbí bí ọjọ́ mẹ́ta èèyàn wá máa rí tó máa ní àwọn nǹkan lóríṣiríṣi tó máa jẹ jáde nínú ara téèyàn fi máa mọ̀ pé malaria ti wà nínú ara typhoid àìsàn typhoid ni àìsàn tó ń jẹ láti inú inú ìfun tí àwọn kòkòrò tó máa ń fà láti inú ìfun téèyàn tó ń jáde láti bóyá inú omi tá à ń mu àbí oúnjẹ tá à ń jẹ àbí láti ara ẹnìkejì. ó dáa ẹ ṣeun ẹ dákun lórí àìsàn typhoid tí à ń sọ̀rọ̀ nípa èyí àti malaria àìsàn ibà ibà pọ́njúpọ́tọ̀ àti ibà ìrẹ̀wẹ̀sì ẹ dákun kí ni àwọn àmì tí èèyàn máa máa rí tí ibà bá ti dé ìyẹn malaria kí ni àwọn àmì tí èèyàn máa máa rí tó bá dẹ̀ jẹ́ pé àrùn pọ́njúpọ́tọ̀ yìí náà ni typhoid kí ni àwọn àmì. symptoms nínú àìsàn malaria àti typhoid àwọn àmì tí a lè mọ́ máa rí ó máa ń jọra wọn bọ̀ nínú ti malaria èèyàn máa rí pé orí á máa fọ́ọ̀yàn hmm. òtútù á máa múyàn nígbà míì èèyàn lè máa fi ìbòyàn fẹ́ máa máa bì tẹlomiin sì bá jẹ́ obìnrin ni a máa àbí mo lóyún ni kò ní lè jẹun dáadáa ó ní a máa ní pé àbí kankan ṣe òun ni hmm. tó sì máa máa rẹ̀ láti inú wá ní gbogbo ìgbà fún àìsàn malaria lẹ́yìn ìgbà tí àwọn ẹ̀fọn yìí bá ti jẹyàn nínú àìsàn typhoid nínú typhoid èèyàn lè máa máa bì ìgbẹ́ èèyàn lè máa ya ìgbẹ́ tó ṣàn ìgbẹ́ èèyàn lè le kò sí bí o ṣe lè mú wá nínú ara àwọn kòkòrò bí oríṣiríṣi lè jáde bí àìkòkòrò ifo bí àwọn nǹkan ó lè máa jáde nínú ara àwọn symptoms yìí ni àwọn nǹkan tí èèyàn lè rí fún typhoid and malaria kódà tí èèyàn ń sọ nípa èyí. ẹ ǹjẹ́ àìsàn ibà ó lè yọrí sí ibà pọ́njú pọ́tọ̀ ṣé malaria ṣó lè padà yọrí sí typhoid. Hmm. rárá o malaria kò lè yọrí sí typhoid typhoid kò dẹ̀ lè di malaria bọ̀ wọ́n jọ ń ṣe papọ̀ ni hmm. kò sí bí èèyàn ṣe lè ní typhoid tó máa ń jẹjẹ tí malaria ò ní jẹ jáde nínú ẹ̀ ó dà hmm. ẹyin a ti ń ba lọ síbi tó ti ń dojú ẹ báyìí mo mọ̀ pé ẹ̀yin ará ilé ẹ ti ń gbádùn wa ẹ dákun tí malaria bá mú yàn àbí táífọ̀dù mú yàn àwọn nǹkan wo lèèyàn lè ṣe àwọn oògùn wo lèèyàn lè lò hmm. láti fi dẹ́kun ẹ̀. lákọ̀ọ́kọ́ téèyàn bá ní àwọn àìsàn yìí téèyàn rí àwọn symptoms yìí lóríṣiríṣi àwọn nǹkan téèyàn lè ṣe ni pé kéèyàn lọ sí ilé ìwòsàn mm-hmm. láyìíká àbí bóyá jẹ́ ibikíbi tí èèyàn ń lò téèyàn bá débẹ̀ wọ́n á ṣe àwọn àyẹ̀wò kankan Hmm. kìíní sí méjì tí wọ́n fi máa mọ̀ pé eléyìí malaria or is typhoid. Eh. so nínú àwọn nǹkan yẹn wọ́n á ní irú malaria ń sìn ó ní àwọn oògùn lóríṣiríṣi tó wà ń tà ń sìn tó ń pè ní ACT tá à ń lò fún malaria tí ẹ lè máa lò fún ọjọ́ mẹ́ta àbí ọlọ́jọ́ kan téèyàn lè lò tó ti wà lóríṣiríṣi tí company ti ṣe síta àìsàn typhoid yìí ni àìsàn tí èèyàn lè ṣe bóyá kéèyàn lo bí àwọn antibiotics tó dẹ̀ máa kí ọ gbogbo ẹ̀. ẹ jọ̀ọ́ ẹ má bínú mà ó ní nǹkan tí àwọn eléèbò pè ní self medication táwọn míì máa ń ṣe ẹjọ ṣó da àbí kò da. ẹbí ẹlòmíì nísìnyí yóò lọ sí ibi tí wọ́n ti ń ta eh, oògùn. akọ lọ ṣe oògùn. yóò ní ẹ bá mi ẹ bá mi mí ìsì ẹ ẹ bá mi ìsì ẹ ẹ ǹjẹ́ ó dáa àbí kò dáa ẹjọ gbogbo ilé kò dáa. wọ́n ní kò dáa ò lórúkọ méjì kò dáa náà ló ń jẹ́ wọ́n ní kò dáa ẹjọ àwọn àìsàn tá a ti ẹ̀ ń sọ yìí ìgbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ sọ pé bí àyíká wa bá ṣe rí hmm. ó lè fa àìsàn ibà sí èèyàn lára ẹ ǹjẹ́ ìmọ́tótó ó ní ṣe torí bẹ́ẹ̀ bá délé ẹlòmíì abọ́ àtìjẹta òǹbẹ́nulé aṣọ yóò kó síbì kan náà ni. omi dárun ẹ jọ̀ọ́ ṣé nípa àgbègbè wa ni àbí torí ẹlòmíì wà wọ́n lè fa abọ́ ọjọ́ mẹ́ta sílẹ̀ sínú ilé àwọn míì wọn ò ní gbálẹ̀ fọjọ́ mẹ́ta àwọn míì orí bẹ́ẹ̀dì tó ń sùn gan bẹ́ẹ̀ ṣì tí wọ́n báyìí one week ẹ jọ̀ọ́ kí ni ẹ lè sọ nípa yẹn. nípa ìmọ́tótó tí mò ń sọ yẹn ni pé àìsàn typhoid tí àwọn olóyìnbó ń pè wọ́n tún ń pè ní àwọn bacteria yẹn ní salmonella that salmonella can cause true bacteria bacteria yẹn ni pé àwọn ìmọ́tótó téèyàn ṣe nílé nínú oúnjẹ tá à ń jẹ omi tá à ń mu tí ò bá sí ìmọ́tótó inú ẹ̀ ní níbi tá à ń sùn sí ìdìmọ̀ tó bá ṣe wọnú ara ló ń wọnú ẹ̀jẹ̀ lọ tó bá ti wọnú ẹ̀jẹ̀ ló ń wọnú ìfun hmm. tó máa bá ìfun jà tó máa bá gbogbo ara jà téèyàn máa rí pé inú ń dun òun orí ń fọ́ òun hmm. gbogbo nǹkan ń ṣèyàn hmm. àìsíntọ́nsì lóríṣiríṣi ló lè wá ọ̀nà oríṣiríṣi ló lè gbà ara lè máa gbọ̀n orí lè máa fọ́yàn gbogbo egungun lè máa dùnyàn gbogbo nǹkan bẹ́ẹ̀ ló lè máa jáde nínú ara nínú àìsàn táífọ̀ so gbogbo nǹkan pátápátá ó ní ìmọ́tótó téèyàn bá ti ń ṣe ìmọ́tótó fún omi ni fún oúnjẹ jíjẹ kò sí àti kí àìsàn kó wá sínú ara èèyàn. ẹ má bínú ó tún ní ìbéèrè kan tí mo fẹ́ bẹ̀rẹ̀ sí ṣé ó dìgbà tí a bá rí malaria kí a tó máa treat ara wa fún malaria torí àwọn kọ́kọ́ wà táwọn pè ní anti-malaria drugs ṣó dáa ká máa lò ó kí a tó ní malaria. tó hmm. dìgbà tí a bá ní malaria ká tún ní ká tún nípa máa treat malaria torí pé ẹ̀fọn ó ń jẹyàn ní gbogbo ìgbà tẹ́bàdẹ̀ ní gbogbo ìlú tá wà yìí hmm. bí ìlú ẹ̀fọn ni gọ́tà gbogbo ẹ̀ ìlú ẹ̀fọn ni tẹ́bà wo hmm. èkó kò síbi tó ní gọ́tà gbogbo ẹ̀ ibi tó dúdú hmm. bí irú tẹ́bà wo irú àwọn Sùúrùlérè irú gbogbo àwọn ṣáìdì àwọn eré àyẹn ah, gbogbo ẹ̀ yẹn téèyàn bá wà ń bẹ̀ yẹn bóyá every two two months or three three months èèyàn máa sick ni malaria so téèyàn bá téèyàn bá sick téèyàn bá treat ẹ ó máa máa fọgbà kúrò lára ẹ̀hún náà lẹ ti gbọ́ yẹn èyí ló tiẹ̀ jẹ́ kí n rántí orin kan tí wọ́n kọ́ wa ńgbà tá a wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ńgbà hmm, wọn onímọ̀ pé wọ́n tó lọ nù mẹ́díìkì o lè má mọ̀ wọ́n ní ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo ìmọ́tótó ilé ìmọ́tótó ara ìmọ́tótó oúnjẹ ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ah, ah. gbogbo mùtúmùwà ẹ dákun ẹ jẹ́ ká ṣe ìmọ́tótó àyíká wa ẹyin kó mọ́ tónítóní oúnjẹ tá a fẹ́ jẹ ká ṣe ìmọ́tótó ẹ̀ fínífíní inú ilé wa ká ṣe ìmọ́tótó ẹ̀ agbègbè wa ká ṣe ìmọ́tótó ẹ̀ oko tó yí wa ká ká ṣe ìmọ́tótó ẹ̀ ẹyin kí ẹ tó lọ ẹ jẹ́ n fi ìbéèrè yìí kí n fi dé gbogbo ẹ̀ ládé kí àtó máa ká ẹsẹ̀ abala yìí ńlẹ̀ ẹ nínú àrùn méjèèjì tí à ń sọ yìí ibà àti ibà pọ́njúpọ́ntọ̀ ǹjẹ́ ó tiẹ̀ lè pààyàn. pápápá ni tó máa pààyàn téèyàn ò bá tún tó bá treat ara ẹ̀ tírú àwọn ìṣàn yẹn bá wà nú ara torí ọ̀pọ̀ ènìyàn táṣàn bá wà nú ara á ní àwọn ń ṣe òun ni eléyìí ń ṣe eléyìí tó yẹ kó lọ sílé ìwòsàn kó tọ́jú ara ẹ̀ kò ní lọ àbí kó lọ bá àwọn bóyá àwọn pharmacist ni tó ní shop sí síta kó lọ ṣàlàyé nǹkan tó ṣe ó máa lọ máa ra àwọn oògùn tí ò yẹ kó rà àwọn oògùn tó ń rà nígbà tó bá ṣàjọ ó ní ṣe nípa kidney àwọn ìfun wa àwọn ara wa heart gbogbo ẹ̀ ló ní ṣe nípa ẹ̀ tó hmm. nígbà tó bá ti ń lu àwọn nǹkan wọ̀nyí nǹkan tó lè ṣẹlẹ̀ ní tó pẹ́ ó lè affect àwọn nǹkan tó wà ní ara tó dẹ̀ máa jẹ fún tó máa hmm. jẹ dò tó hmm. dà nípa yẹn ó lè pààyàn. ó dà ìwọ tí ń rò pé malaria àìsàn kékeré ni o ti gbọ́ báyìí ẹ dákun ẹ jẹ́ ká tètè tọ́jú ẹ̀ torí Yorùbá bọ̀ wọ́n ní àti kékeré la ti pé tàn rókò torí bó bá dàgbà tán ẹbọ ní ọmọ ọgbà ẹ̀yin ẹ má bínú pé mo tún fẹ́ fi ìkàndé ládé ẹ sọ̀rọ̀ débì kan lẹ́ẹ̀kan ẹni pé ó lè pani ẹ̀yin ẹjọ pápápá àìsàn tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí gan pàtó ẹ̀yin tó bá tiẹ̀ wá jáde sí ìyàn lára ṣó máa ń lọ pátápátá ṣe typhoid àti malaria ó máa ń lọ pátápátá tó ń bá treat ẹ. ó dáa òun lẹ ti gbọ́ yìí kò ń ṣe àrùn tí ò gbóògùn tó o bá ti ní tètè tọ̀ àwọn dókítà àti àwọn oníṣègùn tí wọ́n lè tọ́jú rẹ lọ torí ìlera òun náà lọ́rọ̀ bí a ò bá tọ́jú ara ẹni hmm. ohun gbogbo tá a bá ṣiṣẹ́ fún a máa di ti ẹni ẹlẹ́ni bísí bíi jágbérapá.